الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لم تهصوه فتاب عليكم فاقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضيا وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله نعم. وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المؤمن ومن يضلل فلا تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشر لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فصل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته gbede kinana si ọjọ na ẹfọ yìí wọn mú akódà bí ajẹjẹ mi kìlẹ yẹ ẹgbẹ yìí gẹ pé o ṣe kìlẹ yìí pẹtùmọlójì máa kí àwọn àgbàdo ká yìí èyí ni oṣù ramadan tó lógún yọ ọbẹ fà lákìlẹ̀ adágọ́ kọ́dé kàdébi sallallahu alayhi wa sallam tí wíjìrá wíwò maka wíwò medina ọdún dùgbùkà nyógúnmẹ́lú mẹ́lẹ̀ nyọ́kọ̀ méjì nyọ́ọ̀kà súra ìkàdúránà ọ̀nàlẹ́ ìkòròtì súra tòlú mọ̀dẹ́tì ọ̀tí wéyé lóṣè súra ìkànnà súra bíi alámsàrà ọ̀gbọ́dọ̀ dé súra aluka maya kí adé ìsúra gidẹ yìí yìí ẹlú pélé ọmọ àti ẹnkí ìsúra gidẹ yìí la kọ wa ọ̀hún ti hibzil haremu sherif édìdè onye ọjọ́ yìí ó jẹ ma ọ̀tún káàbà náà. بسم الله الرحمن الرحيم بسم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف وها وليل كما كنا ألم تر كليابي ماتيني أو مناك نبالي وي بيتك اللي وليل ألم تر وليل كيف فعل ربك الكوجوك جلو اتشي báyìí bó dáa. bí aṣọ ha bí lùfì. báyìí lé àmì tí ní ká kìdọ́ mọ́ màdọ́ abúrahàtù abúrahàtù kìdọ́ yìí ọ̀wọ́ léwọ̀n na iná gbèsè amóde gbogbo tsaka màmá iná lè dúró kìlú páìkì àtàtà gbàdúgbò ẹni kì í méjì máa e wẹ̀ ànyẹ́lá tsatsakolo ràkúmi tápámẹ́ àmọ́ kana le adagba adagba adagba adagba bu dagba wọn abúlé àwọn atú ìwúsẹ pẹ rami bó mọta kàkí ní òun òun dẹyìn kùmà lè bọ òun ti bí tiẹnẹ fìdí yín kàá bà mẹnẹ yín kàá òun níyàlẹ àkíní kíkẹ yàrá òun ẹnu wọn náà yẹ gbọlọ ilé kíákà ti gbẹrù má wà hẹ ọ̀là líle òun ọ̀ yóò ká ìyá

wọn wálẹ̀ ìbọ̀ mílíkà kí abraha ti gbá madagbára gbúdé èrò maka wọn abudumutali bẹ́ẹ̀ tọ̀ ìmánà àníhùn wọn mánìfà wọn àmì ràkúnmí òun jìnnà ìmẹgbẹ òun kó fojú lọ́wọ́ yẹn nípa ń pa wọn ni bí àtà ló ewu àwọn ó kú yéé yọ ìjẹun kékeré àwọn yẹn ìmáàdì ọmọ ẹ̀ kótó yìí o ojú òbí o ìkótó mọ́ abrahamu awa padà padà gba àwọn gbúdọ̀gbúdọ̀ lẹ́kì ọjí lẹ́lẹ̀ àdìgẹ̀gbé lẹ́lẹ̀ ayà ọjọ́ gbólóhùn ìṣẹ́ ọkọ̀jẹ́ náà fẹ́ẹ́ lọ sí ma àdídìwé ẹ̀ pàlẹ́ sánú wọ́n yẹ bani mẹ́lẹ́ dìde alamutala kẹ́yìnfà ẹnkì ajẹ́ ìdí ẹnkì ajẹ́ mẹ́dìmáàdì alẹ́bi muhammad sallallahu alayhi wa sallam wọ́n yẹ amẹ́ mẹ́dìmáàgbá níbi amẹ́ lẹ́nu lẹ́ ẹ̀ fàálà rọ́bùkà bí a sọ ha àbẹ̀lẹ̀bí. ẹ̀hún ọjọ́ ìṣòro ẹ̀jẹ̀ ìbáni bá dàgbà lẹ́nu àwọn akọ́mọdé kàábà gbọ́dọ̀ lẹ́nu á máa ṣe lè. àlàmì ẹ̀jẹ̀ alikẹ́ìdà hún fi ìtọ̀sílì. ọjọ́ ìṣòro yìí mọ kẹ̀jẹ́ ni máa dùn dàbò máma ọ̀kẹ́jẹ́ ni máa kà máa ṣe jí múdu dàbò máma nàá. wàá rúṣẹ́lẹ̀ alẹ́ ìhìn. khayra nababi alu ka goje o ne ora mi be ma jana talaka jamana ko jira mara ki chaka munera ko baka ba abra to ma wa ke gemi gemi wa yo ke ju ya me ka munera erere ije o adagbe adagbe nko ndojo meji kidu ka aba haba subhanallah ebi kiri nya na abẹ kiri wi ka sọla na pàṣípàṣí àti nà máa dàgbà mẹta ẹgbẹ ta ọmọdé tẹgbọn lẹ la àmọ elele lẹkẹ kiri wi ka bà dàgbà bí kò títí dùn ké wà àrísọlá alẹ yóò fẹrọ àbàdì ẹrẹrẹ màrọ lẹwẹ tẹrọ làálẹ lè ta alukɔjɔ hɛwɛ lɛ gbɛruma ɛwɛ wɛlɛ jɛma. tẹ̀rẹ̀mìhìm bìhí jaarọ̀ ti mìíràn sí jí. ɛrɛ yanni wɛlɛ rɔ rìlí ti mi da. tẹ̀rẹ̀mìhìm bìhí jaarọ̀ ti. lakuma kó tàwọn máa gbé òkúta. òkúta lɛ ìjẹta tọ́bi bọ́ǹbù lè. ìjẹta nukulẹ̀ bọ́ǹbù lè. màrọ̀ ọ̀rọ̀ wọn ma ń gbé òkúta lẹ pé wọn na sì òun àwọn òyìnbó yìí. ti abraham dọ̀. ìyá àdàgbà wọn dọ Ha abúlé àtútù yéyí òkúlé àdàgbà wọn tó yéyí abúlé àmì bóòtù bọ̀ ṣáká tẹ̀lémí bí nìjà rẹ̀ ti mí sì jì òkúlé lẹ́kì wọ́n lọ́mọ àyẹ̀wò ìjẹ́má. fẹ̀jẹ̀ aláhùn ká á ẹni wọn lè wọn lé

نعم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم سورة قريش مكية أو مدنية أبو كما يكده مجلد بلد أو مجلد بسم الله الرحمن الرحيم لإلاف قريش أيها يا شعبي قريش يا أولو ماما ماما àmì ìbókòrò na náà ló má kàkó màmá òun mélébà ẹnkìtì kọlọ́pọ̀ òun nẹ̀ má nìke tọ́ọ́rọ má ní dẹ̀ ẹnkìtì kọlọ́pọ̀ òun nẹ̀ má nìke bárọ má ní dẹ̀ ẹmọ́ọ̀lù kàdẹ́ nẹ́kẹ̀ òun má òjà má dan àyíló má dan abẹ́rẹ́ má bẹ́ẹ̀ jíjẹ́ kuma òbí ẹ lé gbégbélé gbèlè jànyẹ́líyà wọ́n jẹ́ fẹ́lẹ́ ní lìhí la bìkọ̀rẹ́ yìí òun má àmì ìbókòrò ìṣe kùmàbẹ̀tùmà má lẹ̀ إيلافهم رحلة الشتاء والصيف إيلافهم وما ملا أتكوت الرفالي رحلة الشتاء وما أولك مالي أولوجيك والصيف يكوك مالي ما نياجا kuma lólẹ̀ abáfẹ́jọ́ ìfipáde máa ṣe àdàkàyà máa máa tẹ̀lé àdá máa máa àtàkì máa tákùmá mú dùn ẹ máa lè kí máa lè gírò tákùmá ma mawu mama le ma kwanɛ ma tsɛ ma alu kuma mawu lɛ lɛ abɛlɛ ma do yi ma wɔn tsɛ ma gɛ ma dɔdzɔ lɛ ma tsɛ ma ma tu dze di o ma ma lɛ o ama ɛdɛ tu lɛ kuma nyadza lɔtɔdza lɛ kpala yi bọ́ọ̀lọ̀ yóò ṣe wọ́n já ká máa kí ni. fẹ́lẹ́ àbùdù rọ́bà ha bẹ̀lbà yìí. ìṣàbẹ̀lẹ̀ rẹ̀ ni ọjọ́ kìíní ìmẹ́dọ̀mẹ́dọ̀ dàmá kùmẹ̀ má kọ́lá mẹ́lẹ́ fọlẹ́ àbùdù rọ́bà ha bẹ̀lbà yìí mẹ́lẹ́ àdàrọ̀ ọjọ́ kìíní ó dún yín kàába yìí tó dùn má malẹ̀ jẹ́ ọ̀bùdù ma jẹ́ ọmọdún má ti kàába túta ma وليعبدوا رب هذا البيت نعم الذي أطعمهم من جوع وآمنهم من خوف كلمة معنى ولما مشكالوك مجلة الذي أصابهم من جوج أو جنبهم لكم واتجاهم مجيكوه جلة وجاهم مجلة وعدلاتوا لما من لا في عليك وآمنهم من خوف أبدا بقى لهم مجيكوه كلك أبدا كابا لأنيان وجانا ملا أنه دوب جاهم كلهم ونعرمك Allahu akbar walillahi alhamd. Bísmí láyé rahman rahim. Makiyatan aw madaniya. Alu kama ya kire sura kire ke ji to mace. An sura kire kawa ya tabire juwa annifasi munafiki kake wata bayizu biha mu'minuna todu kumumini kini kedu jakwaru kini kedu mola nke munafiki le bismillahi rahmani rahim araita alladhi yukadhibu biddi ayabala ni araita alladhi wa in aino ami pela oja do wa yo araita alladhi yukadhibu biddi wa tila de ki adojo na toro limile wòtsílẹ̀ ní kí ata dini dọ́rọ̀ lé mi lẹ̀ wòlẹ̀ ní kí ata níbi dọ́rọ̀ lé mi dàlùbà ní dọ́rọ̀ lé mi lẹ̀ aba wuli ha bọ̀jọ̀ kan. fẹ̀bàálì kẹlẹ̀ bí yẹtẹ ọ̀lẹ́tì. aliye tọjọ tọrọ lé mi lẹ kì aliye tọ adinọjọ tọrọ lé mi lẹ kì aliye tọjọ náà tọrọ lé mi kẹ tàkì akọ ọtẹ fẹ̀bàálì kẹlẹ̀ bí ẹni lẹ́lẹ̀ òun tí a e ti àti ẹ̀yà jẹ́ ìyẹ́dó ọ̀lẹ́tì yà á hàn máa ikú kẹ̀kẹ́ bòdúkì àwọn fẹ́ tàkì lẹ́ àtàdàbò máa wọ́n ti kọjọ ní alẹ́ àwọn tí kò alẹ́ àwọn tí ọlá yìí jẹ́ lóṣèlú kí àwọn àìkú rẹ̀ iye ọmọ àìkú kẹ̀kẹ́ kójú ti fi àtàwọn pa iye ohun lè àdàdà bó má ikú jẹ pé dábàá tó ti ọmọ àìkú ẹ̀wọ̀n ìṣe dábàá tó ti ọmọ àìkú ọmọ atsọ́gbà ọmọ ọmọ ẹ̀wọ̀n ìṣe ìmúpa mẹ́tọ̀ ẹ̀jẹ̀ yà jẹ pé alimade. Wàlá um, yẹ ṣúgbò aláfà àmìl miski. Alùpùpù máa ní máa nílẹ̀ láti máa nẹ̀ gbẹ̀yìn omi, máa nẹ̀ gbẹ̀yìn omi. Wàlá yẹ ṣúgbò aláfà àmìl miski. Yáàbí jẹ́ wọn lọ bàtà jẹ́ ní ìlà tí àjẹ́ àbọ̀ kùmàdùn. Òun dùn ní ọjọ́ ìbálẹ̀ ní fọwọ́ èlò àdábẹ́lẹ́lẹ̀ dọ́mọ wẹ́lẹ̀kẹ́ lè mú tẹ̀lé náà wà ní bókà àkùmáṣọ iṣẹ́ gbọ́dọ̀ máa lò àmújẹ́dà àkùmájọ́dọ̀wọ̀ ìkùmájẹ́ náà. àlàbí làwọn máa ń sọ láti ìmùsáhù. àbí bọ́dẹ̀ kàmí ló kùmáta yìí àlàbí làwọn máa ń sọ láti ìmù àbí bẹ́lẹ̀lẹ̀ ẹ̀ ń kìlú bọ́ wọn máa sáwó máa ọ̀ máa gbéyàn àdìgbàgbé kùmáṣọ́ lẹ́ máa gbéyàn ọ̀ máa ń dé kẹ́hún dọ́gba máa kùmáṣe ẹ̀ wọ́n umari adi ke tole dai abi munadi tole je ko mun fa yoji yo muzabazabina baina muzabazabina baina zalika la ilaha ula wa la ilaha ula amma zigzag ma je masifod ومن يضلل الله فلن تجد له سبيلا إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا ẹmu kò sì pẹ̀lú ilé mi ní ìdádùmọ̀ yẹn kọ́ọ̀lù èkì àdúgbò mi ní sojú yìí kọ́ọ̀lù èkì àdúgbò ọ̀nà sojú yìí ejò èkì àdúgbò ẹ̀jú yìí ejò èkì àdúgbò ẹ̀yìn àdúgbò ẹ̀jú yìí ọ̀wá ẹ̀ ló dẹ̀ àmìlẹ̀ ìṣẹ́ nìkẹrẹ ọ̀dẹ̀ pupa nìkẹrẹ ọ̀dẹ̀ dúdú nìkẹrẹ ọ̀dà bùlù nìkẹrẹ ọ̀dẹ̀ pupa ewu kọ́ọ̀lù ọ̀bì dọ́là ń ṣe wéwé ètò ìjẹ fi jọ àmì bẹ́ẹ̀ ibodu di jela je mo mu de dudu la ikide la ilaha wala ali boka ido mo ni wala ilaha wala iya be ni kide inal munafiki na yọkọ ibu na la ami munafiki mẹni ama wọjọ wọ. òhu wà xaadi òhu. ọjà náà wà mọ wọn kò fojú ọjọ náà. wọ́n sá pam ilẹ̀ sọ̀lá ti. àkùmàdé òtún yẹmi jẹ́ kuma kó àná ló tún kọ̀wé ti. paamu kusalẹ. wà kó àná tọ́lá náà. yorùbá una nà sa. àwọn sọ̀rọ̀ malẹ̀ tó ló bá bọ̀lẹ̀ kí lè. wọlé ayé lukuru na láha ilà kalila. a ti sọ̀rọ̀ máa tó kpalọ àmúlẹ̀ àmà jẹ́ kìlọ̀ àmà gbọ́wọ́ kadìsí èmi ìṣe pàtàkùnmalẹ̀ ọ̀tàmàlẹ̀ ọ̀tá ẹni kẹlẹ̀ ọ̀hún pátó kìlọ̀ òlé lẹ́lẹ̀ ilé bìtò ó kadìsí ọ̀wé lẹ́lẹ̀ ìkàdí ń lójú mẹ́ ìkàdí ọ̀bà ma ẹ̀mẹ́ ọjọ́ má bọ̀ hum hum ti ma sosika mu ekili o ma tsi adike baka mu n'ali ma lɛ ɔwɔ tse tɛ lɛ ma tsi ma tsi nɔkɔ alahu akpɛr lɛ yi sɛmi ayi ami sɛnuwi ni mu ami ɛwɔ kan tsaka ya do du wa mɔnɛ ama n ta tse wo ka di seba alahu akpɛr alahu akpɛr alahu akpɛr alahu akpɛr kom

Inna a'tayna akal kautar. Bismillahir Rahmanir Rahim. Nake tura gida akwa ya kowa yalle kawaje da bebe jiwa da di Muhammad sallallahu alaihi wasallam. Ije na ji ka domo aji ka ti ti ji o ka ti ti ju ju ji ti. Ale sala sala ma ma do ni ne mu ina ne bi du kine. Wọ́n jẹ́ wọn náà tó ní alikọsẹra owó ẹ wọn adájọ alikọsẹra owó ẹ amakpagbọ tí a kiri ha ìṣèṣe ajẹlẹ ma kéka yìí tán o jẹ kiri ẹ kàkà yìí tẹ́lẹ̀ àdìsùn jùlọ mọ àdìsọlọ láwọ àdìsọlọ ní adàkọrọ tó kò má lẹlẹ káwọ àmà wọlé yà kàtẹlẹ jẹlẹ rìjálẹ dùnì fún àkọlẹ arọbì àtúnwájú ọmọ ẹ ويقال لي إنك لا تدري ما أحدث بعدك فإنك فإنهم غيروا وبدلوا ما جئتهم به àdìsọ̀rọ̀ láwọn sẹ́ni ájílẹ̀ kùmàdùsí mi lébà nàádọ́gba mẹ́ nàánàdìdì mẹ́ ọmọ. wíwá àdìsẹ̀ pàtàkì kó àlejò lùbà àdìsẹ̀ ni àná àwọn ọ̀dọ́mọ̀ ti sẹ́kọ̀ọ́ arúgbó yóò jẹ́ ní ká ọjọ́ náà ewu anabi wọn anabi ibrahim na chaka ma anabi ọjọ anabi adam akwa na yọn ẹna wọn bọ yẹn ana eji mu ta ka mi na kwanake amma wa awwal khaliqi yuqta yawm al-qiyamah ibrahim ene kumala du bola ma ejo lojo na jare ibrahim ene kumanda du kwa ejo du jo ko jare sallallahu alaihi wasallam yer ma mo du kwa le o ji o nyal ko tara wana de da ma ene ju ile awo mo òun dún kí ó akọ anabi ya dike nan ka on ba lo ka ton lele wala ya ka tele jalla rijala duni taki je na mo non kele ma ti musulmi saka malaika na go ma gbogbo ni bo won le ko n wa ko n domi ma ma gbu wo ma ma wo ma gbo ti yota ma ka ma keje to awo ni ah awo ti ya rabbi ashabi wa ummati dako akini ya rabbi ami sabe mi de la ma lu ma mi de bọ́ọ̀lù káàlù yìí láti má kàwọn àgbéyà muhammed sọlẹ̀ mi ìnáka látàbìrì má má hàdà sí bàdákà wẹ́ẹ̀mẹ̀hún kàmá ka ma àdínní òbí kẹ̀má dọ́mọ́gẹ̀ ẹ̀jẹ̀ láti gbòdì lẹ́yìn ọ̀wọ̀ màkólétu lẹ̀ ojú àbàlá tójúmọ̀ lẹ́ ẹ̀hún dúró mà tsọ̀ àmọ́ àfọyín yi mọ́ yọ̀dún ma di lẹ́hùn bí yìí ẹ̀hún kẹ́ni alẹ̀ mà wúrọ̀ yìí yi wọ́n bọ́ dẹ̀lu mà ó pa ẹ̀lọ́ sákùmá mẹ́hùn mú kan kan mɛlɛ yibu mi dɛ mɛlɛ yibu mi dɛ ɛnɛ kìnnà wɛ kòmi dɛ akpailɔ ìhóró ɔjà lɛ lɛ yibu mi dɛ kì eki dɛ ni ɔjà di ti kia duma kini alitɔw sara jaji je omunagɛ ama kpamɛ ni ina ate ina alitɔw sara ɔjɔ sɛ lele kìnnà natoro alitɔw sara kɛsiro lema ele kì wewe amele kɔjɔ tia ne mi yi nɔ mɛni. ìdábẹ̀rẹ̀ ha fasalli li rabbika wanhar mọjọ náà fẹ́ lórí lẹ́kìdẹ́ ìjẹ́ fasalli li rabbika náà ṣọ ọjọ́ tuntun ẹ̀kí ọwọ́ ẹ̀kẹ́ tí tọ́jú ọmọ ẹ̀kí wọ̀nyí náà wanhar ẹ̀ àwọn náà pẹ́ wọn ẹ̀jẹ̀ lẹ́kìdẹ́ ìjẹ́ ti ibrahim inna shani aka huwa labata raki tura gidan rabu amma kabire maka ma du ki jani sallallahu alaihi wasallam ina to ba ta legwa je hoyi eleru le gwa jo ile tapa to da male aka ni bino mo no o mele kele ani ki sala ina mele ولكن رسول الله وخاتم النبي ما كان محمد صلى الله عليه وسلم أبا آدم من رجالكم محمد صلى الله عليه وسلم إيجا تيني كليسي وميشين ọjọ́ pípọ́ wá sí iná ọmọ ẹni kẹlẹ́ kí ló tún kìí wùmẹ́ ní. sákàmà kábìnà náà do náà do owó kẹlẹ́ yẹn ń bọ́ mẹ́ni kẹlẹ́ lẹ́dẹ̀ bí ṣe kẹlẹ́ lè kó ajẹ́ wúwo àbùtọ̀ ẹ̀kẹlẹ́ tẹ̀ kọ́ra tó dẹ́nẹ́kì má nà wọ́n yẹ mẹ́rin èyí ìjọ mẹ́rin kẹlẹ́ màdúrà nù wọ́n láti ẹ̀rọ tó lò la olú tí ọjọ́ ìyá ti ó mẹ́ wọ́n kọ́ àti nù lẹ̀bi wọn àtùpẹ́ fún ànẹ́bì wọn àtùpẹ́ káàmù ànẹ́bì ọjọ́ jẹun náà mẹ́rin kẹlẹ́ kì á jogún wọ́n yẹ mẹ́rin ilé ìṣáni àkàhùwẹ̀ lẹ́bùtẹ́rù. àwọn àkàtì ní òde wẹ̀jẹ̀ kọ́dà wẹ̀jẹ̀ wẹ́tọ́ fún ẹ̀kọ́ ní wọ́n rí ẹ̀gẹ̀ kàmá kiri ilé ìṣáni àkà amẹ́dẹ̀ òde wẹ̀ lẹ́bà ama ete ma tɛ kɔ da yi aba yɛ ame gele te ɛnɛ kuma kini idɔ mɔ bɛ ni o de mo kpalu lɛ yi ɔdza ne bisala lɔ sɛlɛ mo amɔdza kini eta amɔdza ne kini ɔma million le million takpa ebi ma million ame folo ne bisala lɔ sɛlɛ yi tɛ ne kini ɔma million le. إن شانئك هو الأبتر أجواب الجاكة نعم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون سورة الكافرون سورة الكافرون سورة الكافرون مجين ويهلا bitibiti ẹ̀ ń sika lójú ètò dámìtà àlè màmá àlùmájèlè máa kọ́ jẹ mẹ́jì tó yàn yàn sórí àtẹ́rù yake kɔtse ke mɛtɛŋ sura kide yi mɛkiya tɛn awo mɛdɛniya awo ne gobe amalu ka sura aya kide ŋun tɛ fa awo ma ti ɛnti sura kide ya kɔ wa ìṣe nɔjɔ kàkàmà kábìrì màjẹ́lídé adé kàkíní alẹ́ sọlọ́lá wa sẹ́lẹ̀m ọjọ́ náà fẹ́ sọ́mà jàtìkù àmúlẹ̀ ọjọ́ tó yẹn gbàmà àjọba yìí àmà káfíìn mà lùlí jálà kí káà bí ṣe màmá wọn bẹ̀lẹ̀ yọ̀bẹ̀ ní. òṣà ẹ̀kọ́jọ́ náà fẹ́lá kíni àlìyọ́mọ yẹ ìsẹ̀lẹ̀dí nà káfà. àlìyọ́mọ yẹ nà káfà rúmi dí ní kùnfẹ̀lá tẹ́kùṣọ̀ òhùn wọ̀kẹ̀ṣọ̀ òhùn. ilé kejì láti ní yọ̀mẹ́ o ọjọ́ fẹ́lá ní èyí ní tìdẹ́ yìí yẹ ìsẹ̀lẹ̀dí nà káfà rúmi dí ní. àkáàkiri ọ̀nà àkàdé ni gbọ́gbá tí adini eme islam ya nwani ka alali si adini eme awuce kwabe amma kelga mame ya isa lalina kafaru min dinikum amma ta sami gbedu ku adini meme amma ti adini me adopti me ma mu modu to me ka adini ise me ina bala me ti choko kaje fala takhshawhum wa khshawhum me ko choko ma ne me ti gbo ko so je na bala loke abu ma ma ɛnɛ kɔlɛ ma ne ke tɛlɛ ɔdza ne ba wɛ lɛ ama kama na ha ne ti mɔnuku mali tukpa mali ba ne sɔlɔ la wɔ kɛmɛ ni ɔ ma wo dɔ ya rɛ tulu la yi ke o ɛnu wɔnu tsi ɔdzɔ ama wa yi dɔ ma ba yɛ inya kama na kama na lɔla ma inya kama na nu dza dɔ ma ba ka ɛti ɛnu ti kɛlɛ dɔ mɔ lɛ lɛ dɔ ma wani goce ni idi amma ko da matiri ishe ki de we ya amma bo e se ya amma be bo e se o kala ji bi e ma la ya we apa ma ji waddu law tudhinu wa yudhinun awade jona wale ta ko jom du bare je ti ye ẹni àmà wa lẹ̀ wọ́n dúró tó lè yín nù jíjá lé tó kẹ́ mú lọ́wọ́ bó máa fi bọ́ yóò yín nù gbogbo máa bọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ amalia kpatsaka n'akɔdza ɛdini ma yakidɛ dɔrɔ wòye tó kɛ malia ayakidɛ ɛgbawo ma yi malia ma ɔla ma ka ɛkɛ ŋu du ma no àtitɔ ɔlɛ ɔlɛ n'ɛfumɛ lawa yɛ ɔdzɔ kòmisi olódze ɔtí dze ma yalɛ mɛ do amɛ ɔlɛ ɔmia muhammed ɔnyɛ fɛn fɛn alebi sɔlɔ lawa alebi sɔlɔ nka ma naam. ya ayo hali kabiru. amɛ kɛkɛ ma kabiru kumɛ jɔ tonu ya ayo alikafiru na majo ya alima amajo le ya tuma wa ile ame kuma jama kafiru le mara bijo la ma naam la a'budu ma ta'budu ojo ta ni ko ka o me la abudu ma da abudu na ite ohun ko wu igbe igbe lɛ ohun arari amɛ ŋue ka mɛrɛ lɛ naam. wala antum abidu nama abo. amɛ kamɛlɛ ya gomi amɛ la jɛ kamɛ ararɔ jɔ ko larare. naam. Um, wala ana abidu ma. ma abadtum wa won ka ona ga iya ti o gbegbe le wala ana abidu ma abadtum e we ka betara le gbegbe le won a le mera re le gbegbe le wala antum ma a ma je adini mɛdze mɛ mɛ mɛ da lo kutele wɔli ɛdi adini emi kɔdzo adini wɔn adze mi kuna adze mɛ akokɔ yɛ ŋumi mɛ da adini mɛ da adini mɛ alo mɛ gba mɛ kure yi wɔn ana adini eyi islam kɔmɔ do awotse logo mɛ kure mɔ li ala. alahu akbar walilahi alhamdu. bisimilahi rahman rahim. kure yi lɔ aba yi ma lɔ sɔrɔ tu lɛtiri ọgbọdọ ma ya kìdí yẹn kìdí yẹn kìdí yẹn òmìnira ma lọ kaka alùka ya ọjà tàbí òyìnbí ẹni túrọ kìdí yẹn akọ wa dábí ẹgbẹ́ kọ́ ma pass gbà ẹni túrọ kìdí yẹn ti òdeyú òdìníà ìyá ni bí sọlọ láwọn sọlọ mọ̀tí sára òun yà dùn àìkè iṣẹ́ náà dáka tó yẹ túrọ kìdí yẹn iṣẹ́ náà gbà tẹ́lá ọmọ rẹ́bẹ̀ẹ́lá wa ọmọ pàpà ẹgbàá tú àmì gbógudu àmì kábínẹ̀tì àmì gbógudu kore agbogudzo agbogudzo ta bi le ŋutsami minita ŋutsami dibo ŋu ama ɛmɛŋu awo kia dze ebatu kia ŋu ti medzilisa kanto lɛ iku na ba dza tɔtɔ kɛkɛ igbɔ imudu wɔ kan imudu wo eti ami gbogudzo ada gbogudzo ɛdɔma gbɔnu ama ma do dzi ma khalifa ɔjɔ kati takpɛni wɛ khalifa amatsi lɛ gbɔ ma yi lɛ alɛ gbɔ ɛdɔma kɛkɛ ebulu ta ma ɛgba do yi ke ɛwù ŋɔ ɖe na ɔmɔ ɖe le hɛ mɛmɛ bisi kana mi tutu ba na ta mɛ yi na ka tu kiri ne ke ka ne me ya kɔlifai kan so yi de bɛ ka me ya kɔlifai a ma ma yi ɔya abadze wɔn ati ne ka mɛ sura kidero izaja akati sai na amuru ba ma bakta kaka go bismillahir rahmanir rahim izaja nasrullahi wal fath wa ra'aita an-nas yadkhuluna fi dinillahi afwaja fasabbih bihamdi rabbika wastaghfir innahu kana ka wannan umar radiyallahu anhu ma qatar yi aya kidai bi sura kidai ba ma yato abajo sai ìṣẹ̀tẹ̀ mínì ní ayakẹ́kẹ́ mẹ́ka mínú ó jẹ́ òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀hún tí kàrà ẹ̀hún kẹta ayakẹ́kẹ́ yìí ìṣì ẹ̀tẹ̀hún ọmọ akínú ẹ̀ka ayatolóyí ẹ̀hún tí kùmà dọ̀rọ̀ ọ̀hún tolóyí ẹ̀hún tí ẹ̀tẹ̀ kùmà dé tó rà kẹ́kẹ́ rọ̀ ọ̀hún mẹ́ka ado ogudu kakpa nini eh, ii ɔnke tura gida ya ka ama yi yanu adzali akini adi tura mi ana anagbada yi ɛna owu yɛ gbɔ mi ɛna kebi abo ɛli nini ii adi kɛ gbaka di ma anagbada lɛ ama tu gbɛdɔ ɔdzɔ ke ɛna owu tsaka ma gbaa ma wo kada wo tsaka owó sɛdina umar ɔma kɔtɔ abi yanni ya ibn abad abɛlɛ wɛli ɔma abad ɔma kɛkɛ ɛli yi dabẹ́lẹ̀ lẹ́dẹ̀ ní ẹ̀tọ́ àwọn ẹ̀ka máa bì lẹ́ wọn abájẹ ni ìdájá ànẹ́sọ̀rọ̀là iṣẹ́ kàtẹ́ kọjọ́ lìyà gbà ọ̀dàdìkà aláàmọ́tò ilẹ̀ òun àtijúwe lífìrọ́ kíkà ìmílẹ̀ dúnìà kẹ́ẹ́nà dárúkọ dúnìà kìlẹ̀ ẹ̀sẹ̀ àbúkùjọ kìlẹ̀ yìí màmí ní kúrò ànàmẹ́ni nìyí máa gbọ́ gbòó ní omi gbòó yìí. ẹnì ní ìjẹun kò ojúlẹ̀ èkó ojúlẹ̀ èkìlẹ̀ yìí. aya gida ki ba kwatata ta ke ni sama da yau yake da yawa eh, da majala kini ko titala annabi sallallahu alaihi wasallam mawdi ne yawo yake gida ile am dan kitara gida ko ai en to go yo ko mai ma ko bi to ate don ate don ki idza ni ka ta isaye kuma dɔ da dɔ yi de ka ya kurani sura o do kulo tala kɛrɛ mu sura o do kulo kuma dɔrɔn ko tala kɔn ti da ja da sura la yɔrɔ fɔti ama ayo tala kɛrɛ ko kɔn ti kala dama do wa ɔna yɛrɛ ko ama sura o tala kɛrɛ ko kɔn ti sura tɛ lɛtɛ ìdájá adásọ̀rọ̀láyé wàlúfàtù ìjẹun kàti kọjọ́ lìá bọ́ọ̀nà àdínísìlámù èébì náà ورأيت الناس يدخلون في دين الله أفواجا àmọ́ àmì islam lọ́wọ́ jọba àbúkù máa bẹ yìí abẹ́ kóbi márọ́ wá bí ma nìyẹn lè bẹ́ tíjẹun kílẹ̀ nìyàlẹ̀ ọjọ́ bí díìnì láàyè àdínní islam àbúwá àjà tí ọjọ́ kàkà níbi tí a lè wá àdìdú máa kà gbogbo láti tọ́ ìgbà gbogbo ìdàbí yẹn ẹnẹ́ ká gbọ̀lọ̀ ẹnẹ́ ká gbọ̀lọ̀ àmọ́ alùpùpù kékeré ẹ̀lìá ẹ̀lìá mọ̀nẹ̀ èyí wò tsaka máa wọlá máa group ẹ̀gbá kájí màlẹ́ àwọn lọ́rọ̀ èyí wò múnẹ̀ tẹ́kì lìí kò ìtì láìní máa tẹ́ ebook máa bú tsaka ní ìdí kí a gbé kẹ́lí ìdí kẹ́lí màṣáàdà á máa ń kọ́ wọ́jẹ́ bẹ́rẹ̀ adíkẹ̀gbẹ́lẹ̀ lè amẹ̀ ẹ̀ mà kú kọ́lọ́ ẹ̀ kúkẹ́ ẹ̀kẹ́ ajẹ́ ìhòjì pamẹ́ ọ̀rọ̀ ayé tẹ̀lé náà dá yẹ́dẹ́ kọlu la fi dé lè láàyè àbúwájà. ìjẹ́ nǹkan wọn ní kàmúnẹ̀rọ kúkẹ́ ìpàlẹ́ kiri. bàtàbí bihamdi rabbika wà sàkó fi. ẹ̀hún ọjọ́ kìjì ó lu ẹgbẹ̀fẹ́ nẹ́nà ti tẹ̀sílíìnì bihamdi rabbika bàá gbọdọ̀ ọjọ́ kìjì ó lu ẹ àdìkẹ̀gbàdúrà náà kí ni subhanallah yóò bihamdihi subhanallah yàrá subahana lahi lahi ɛna tigi tori o tɛlɛ ili amɛ ɛna ko ili amɛ. innahu kana tawaba. ɛna biiru di aduba gɛ tura bɛ la ne sɔrɔ la ɔsɛ ni o y'a di aduba kukɔ jɔ onumɔ onumɔ gɔmɛ tɛ wali sɛbɛnti ee wa yɔ inna wo kana tawwaba ọjọ́ ìlú ìjẹ́ náà àdúgbò ìṣèkì àdàdúgbò tíṣì tó dùkú ẹ̀sùn lẹ́yìn a tolúkà màá ló mẹ́kún máa kọ́jẹ́ lè bẹ́ẹ̀. allahu akbar walilahi alhamd bisimilahi rahman rahim. ayélujára wọn ti àyẹ̀kẹ́ ìrọ̀ náà bá jẹ́ màdá túrọ̀ tó sẹ́bẹ̀ ayélujára wọn ti maka wọ́rọ̀ wúlẹ̀ àbíkà máa gidé ìtura gidé ɛnɛ du ìtsɛlɛ ɔdza n'ebi ɔn etsi sagbatu tsa ta ɔn etsi ɔdza n'ebi ɔla dekpo ɛnɛ kɛmu dza daba n'ebi ba sagbatu tsa ta n'ebi ɔn etsi kɛmu dza dabɔ ɔdza n'ebi ɔlɔdu deɛ nɔ ɛwɔ akuta. tabbat yada abi lahabi wa tab. ìtsɛlɛ gbata alebi sɔlɔlɔwɔ alebi wɔsɛlɛm ababa náà má ìdí maka àmàjọga rẹ kó tẹwò yẹni ọyá amẹ kúrẹ́yì àkóyà mẹlẹ amẹlẹ amẹlẹ akásùmájẹjù pín wuce wa maki aje wa ji gidi da wata rike ba kada lakini fasda bima fasda bima tu'mar wa arid anil mushrikin ya ayyuha rasul balligh ma unzila ya ayyuha rasul balligh ma unzila ilayka min rabbik fa jabalan fa in lam tafa'al fama ballaghta risalati ma doki ma do ma je jupim yana me pejami gomi abajo ya

kake nìyí ẹ̀wọ̀n máa lẹ́ka yìí kake olùwì ẹ̀ nìyí ọmọ àtìdẹ́ yòó títí ayé wúlò ẹni yá muhammed ali hayanza jama atana muhammed tó dé kìdẹ́ yòó kama jẹjẹrẹ sẹ́pà lẹ́ta ẹ̀ ń kẹlẹ́ kó lùwà náà ọjọ́ kẹlẹ́ kí nà máa wẹ̀ yàtúlẹ̀ mú kásá ẹ̀jẹ̀ kí a nà máa wọn àti àti náà ẹ̀dọ́ ọjọ́ kpájọ́ kọ́kọ́ náà. wọ́n jẹ́ lẹ́kọ́ lẹ́ni tẹ́fẹ́tì ẹ̀dá àbí làhádì ọwọ́ àbí làhádì kìdú ní alẹ́ tẹ̀jú lọ wọ́n lẹ́mú padì jòbù tá ìdágbọ́n mọ́ lẹ́wọ́n wọn náà kọ́mà ìná yọ jẹ̀lẹ́ rí lè rọ́nú kákó ní la àmìyà o dukiya o caka kine kenu ne tabali le ya ti kun wa ma kasaba tudan bi bi kina o ti na'am sayasla naran da talahabi lahabi ya na te o na kinoko sayasla naran da talahabi ya na te o na kinoko iṣẹ́ òun kàti bínú. wà múra tó hàmà lẹ́sẹ̀lẹ̀ hàpọ̀. ìjọba látàkì náà máa lọ sí ọmọ jẹ̀mílá ṣé nìyẹn wájú abirin èyí ṣe kí ọmọ jẹ̀mílá oníwèé ṣe kì jẹ̀mílá yìí. ìṣe fẹ́ kì í. gbogbo àmì bó arab kì fẹ́ tí àwọn wúlẹ̀ ní kì fẹ́ màkàtà jẹ́ kọ́tì ìṣe fẹ́yàn Ma kan mọ́tò bilẹ̀ máa di jẹ́ nsọ́ba nẹ́kìlẹ̀ sọ́ba òun kò ká délẹ̀ ní oṣù tòmátì yá wá ìdílé o ti gbogbo nye náà ojú ti jẹ́ nsọ́ba náà ti ṣe èèyàn pọ́ àmọ́ àbí ìlàbọ̀yọ́ tẹ́ à ọyẹ fẹlẹ́ ní òun nígbà náà tẹ́ òun náà kìnnà bọ̀ ẹ̀wọ̀n ìṣe ẹ̀gbà tú ti jẹ́ kí iji tí ẹlò nyilẹ̀ ìdánìkẹ́ ẹni ọmọ ọmọ ẹni lẹ́nu ayé mọ́ mẹ́kù làwọn nò gbódú kìkà ẹni jìkà ọ̀tá nà mọ́lẹ̀ ẹni kí ẹ wá ẹni kìdẹ́ kí wá tó kàkà wọn rẹ̀ kí nà nẹ̀ yọ̀n mi gẹ̀lẹ̀ wúdu ọmọ ọmọ ẹni lẹ́nu ní mú ojú ọmọ ẹni tatsa kpadza nebi tatsa tẹmi bilẹ onugbonugbo yi halaka yẹn lati wona. fiji di ha hablum min masad. ọlọrun ti bẹtẹmàtẹ gbídzaga dáná kumadi jẹun sọọki atọji goligoli lẹ. tọ iku ekumadu n'atọ yẹn lẹ ẹsẹ ona kuma fọ Una, ona ekọkọ wọn atẹlẹ tẹ bila n'ara zatala hafi ona kinọkọ lẹ. naam. Allahu akbar walillahi alhamdulillah. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Bismillahir rahmanir rahim. Sura Rana ba ya ci suratul Ikhlas. Makiyatan aw madaniyya. Aki di koji sura kile sura mẹ́ta pele bo wa kanya na ba je. Sura mẹ́ta kile je ne baka àdébí sọlọ́láhùn àdébí ọ̀sọ́làm wú fàmì sàbẹ̀wò ọjọ́ ká láti yẹ ẹ̀dẹ́ sàtìgbò mọ̀mọ́dọ́ okùnbẹ́tọ̀ ma àmì yẹnu okùnbẹ́tọ̀ ma àmùrù fúl yẹnu okùnbẹ́tọ̀ ma àmì ká láti okùnbẹ́tọ̀ yẹn máa dá akúlẹ̀ àrà sọ̀rọ̀ ẹ̀wọ̀n wá kàkí oríṣọ́jọ́ ìwọ̀n kàńgẹ̀ ẹ̀wọ̀n wá kàkí ìwọ̀n kàńgẹ̀ ẹ̀nu wẹ̀ látàrí sọlọ́lá wàlẹ́sẹ̀lá ìyí kúlù tábàtú èyí kúlù gbogbo lásán náà ọjà yìí kúlù ìjẹ́kó kúlù ìjẹ́ lùgbà àdébìwò gbàùn náà. olùhùwà mọ́ àhù àhà. àbábá tẹ̀rọ̀ نعم. الله الصمد لم يلد ولم يولد نعم. ولم يقل له كفوا أحد قل أعوذ برب الفلق من شر ما خلق نعم. ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا إيه. حق قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صلى الله عليه وسلم يا من كل متى يبقى وعقبة معامل كان بي بيتي بكما ومبغل ونبي صلى الله عليه وسلم يجري كل يجر له إخلاص إخلاص إخلاص ìṣe ọ̀hún kẹ́tẹ́ ní kọjọ́ kí pẹ̀lú ẹ bá mú dúkẹ́ náà gba ẹ àjà kẹ́mẹ̀tẹ̀hún tùlábẹ́lá àdàdé tiwa sáká tí a nẹ̀tẹ̀hún yóò yẹn náà jẹ́ ní kúrò èjì ìbọ̀lẹ́ kó làwọn olùdókòwò fẹ́ ẹ̀jì gbà kó làwọn olùdókòwò náà ti ma ta'awwaza al-muta'awwizuna bi mithlihima ina na du kia wọn ti na gbata na pe iṣẹ du kia wọn jẹ ne kí wọn bi bi kúl méjì òtítàlá lẹgẹ tọ àti òun ká ma ẹhùn tẹtẹ àmì kúlú ìta náà. قل هو الله أحد. أيها الذين قل لهم كما أجني هو الله أحد. أجد يوكا تتيجي lóde sọ́rọ́tù bákàrà wọ́n ìlà hukum. wà ìlà hukum ìlà hum wáhid. la ilaha illa huwa rahman rahim. ọ̀yọ́ bá wọ́n ìlà hukum mẹ́fà kí ọjọ́ mẹ́kì pẹ́ kùmárà rẹ̀ wọn ìlà hum wáhid ọjọ́ ká títí ìdí nínú èkejì náà. لا إله إلا هو الرحمن الرحيم لا إله إلا هو أولك كاتب مرة له إن يدو مرة له كاتب الرحمن وأقبله الرحيم وألجمه àmọ́ ya kìí sáyé ihe ké wíwé àmọ́ àkàwọn وجد بيل وأكد يقول كل يوم هو في كل يوم هو في شان وجد بيل أدوى ما أمادو يادو ما جي يادو ما مو يادو لازي أما أجود نجود دو ما دو أن دو جل نجود دو كجو ما دو أن دو كي أبي مجل يجي تولي كارتين الله الصمد أجد بيل أمجد كوي جي لم يلد ولم يولد لم يلد idio manu wala miule mala jiun akatun aje jele gudu mefo ojo ti ma ni mala jiun a amda jodo itan ni agbai dayaka وقالت اليهود عزير بن الله وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح بن الله ذلك قولهم بأفواههم يراهون قول الذين كفروا من قبل قاتلهم الله أن يفكون أبوك ما تما وجهه وقالت يهود يهود لهم شيء ينزل ثم وجهه أمن سارة ما لهم شيء من المسيح وما مريم ثم وجهه لجلته ويقول ذلك قولهم لك قول ما ده يا دوكوا لما يقول لي ìṣòkòlọ́jọ́ ìjẹ́ tí àṣìkọlọ bẹ̀bẹ̀lẹ̀ ìjẹ́ náà yóò bí afuwahihim yóò ihuna kọ́ọ̀lá lẹ́bí iná kàfàrú mi ń kọ́. kábílì adágọ́ pàápàá làbá kábílì gbélé gbélé mẹ́ni àmàlìjẹ́ tó ti àmọ́ múnú blọ́jọ́ mọ́. pàtàlà húnmù wá. Ine tàbí mùsùlùmí lẹ kọ́ tẹlẹ òun làwọ́jọ́ àmà náà ma. Anẹ́ yóò fẹ́ kú. Báwo ni màmá dẹ̀ máa polówó máa rọ̀ lébi yín? kìsì ọjọ́ nàfẹ lọta ekele ẹnyọmẹ lẹmi ẹlí ọjọ́ nàfẹ lọ ebi ọmọ anọ wọlẹmi yúlẹ malabi òun náà. wọlẹmi akúndàwù kúkú wà náà dẹ. ọjọ́ nàfẹ lọ yà náà ọdún kùmà tó adẹ́gọ́ fòun nínú ọdún màkì náà wà bẹ́ẹ̀ màá tó adẹ́gọ́ fòun lẹ́yìn tẹ kẹmísìlì yìí. lẹ́yìn tẹ kẹmísìlì yìí ṣe yìí. nínú ọdún kìdàbọ̀jọ́ màkì náà wà bẹ́ẹ̀ ni kìdàbọ̀jọ́ gbégbélé. wọ́húwọ́ sẹ́mi olùbásí. arẹ́gbàgbẹ̀rẹ̀ wọ́wọ́ sẹ́mi ìrànwọ́ bọ́ bẹ́ẹ̀ sí yálí. الله أكبر نعم. ولله الحمد نعم. بسم الله الرحمن الرحيم سورة الفلك مكية أو مدنية أما كده ونسيلو ماتي آية كده سورة كده كي سورة ما وجد ربوان صلى الله عليه وسلم كي دو تنو بونا كوي أمنتي أمني ناتي ame dili amewo bibi amewo du ɛnɛ du ki tsɛnɛ bibi ɛnɛ du ki nedu bibi ɛnɛ du ki nɔkɔ bibi ne ka dɔn mɔ yedu ŋu ɛdi ŋu kpa bi ɛmɛ kedu ŋu ɛdi mɛ ɛwɔ nyɔgɛ wa ye ki ɖe ŋu ɛdu kuna ma wa sura ki ɖe ɛdu kuna ma wa ɛdi sura ki ɖe yi. قل أعوذ برب الفلق أو يا محمد صلى الله عليه وسلم كني أعوذ برب الفلق ناتن قنا كوبو جي كي أمو دولة

ẹtúbi bọdùdùdù àtiwò kpala ìṣe gbàgbọdùdù dání náà. wọ́jà àlàláyé lẹ́sẹ̀kẹ̀ náà. láti ìfowópamọ́ tẹ̀ ní wọ́n náà ní ìdíkẹ́tulókòtà lọ́gbọ́dà àwọn fìyà náà ọ̀dà nẹ́rẹ̀dà ọ̀làwọn tẹ̀ gbọ́ ọmọlẹ̀. òdu dẹ̀ ìgbà ní kíjà bẹ́lẹ̀ ọ̀rọ̀ kan. ọ̀rọ̀ ká kó nẹ̀ yàmọ́ olókòtà lọ́gbọ́dà yín ó là ń gbàgbàgbà ọ̀nà yín mútu òdu tọ́ ọ̀dà tẹ́kẹ́lá lẹ́ وجاعل الليل سكنا والقمر حسبانا ذلك تقدير العزيز العليم ذلك تقدير العزيز ikiri ẹkẹ wọn ayé ọjọ náà fẹẹ olùfisọ náà gbẹgbẹgbẹgbẹ dẹ alim ti àwọn ṣẹ náà wọn ayé kejì. min ṣarbi ma kọlá. a máa kí ni wàá tẹnu pọ́nà fún ẹ̀ tiẹ̀ ní ẹ̀ ń kú ẹ̀ kẹ̀ ṣọjọ́ tọ̀ náà. mọ́júmọ́ àti na ìjẹ́lẹ̀ dúkù ẹ̀lì ọjọ́ ẹ̀lẹ́ fẹ́ẹ́ ṣe nùmọ̀ àwọn ọ̀ṣọ́ náà tó àwọn mùsùlùmí tí wọ́n lẹ̀ díẹ̀ lẹ̀ nọmba wán kí wọ́n dábẹ́ gẹ̀. kí làbùkà yìí nàgbàkà kà wọ́jọ́ wẹ́ yà abájọ gbọ́ àlọ́ abẹ́bẹ̀ ta. wù ẹni í kú ẹ̀ gbogbo kó ẹ̀ mọ́ òun la kó ẹ̀ mọ́ òun la tọ́ òun la wẹ̀dọ̀ wa kama ni. سورة الإسراء أرأيتك الذي أرأيتك الذي هذا الذي كرمت علي لئن خرتني إلى يوم القيامة لا تنكن ذريته إلا قليلا ibili kɔjɔ ɛnu jɛ gbani ka ɛnɛ jɛ bili gawo ke bili jɛ kewu tijɛ kɛlɛ fala e ka. kpala rɔ ayetaka agalɛbi karamta aleya. tijɛ dagba etsi o lɛ dagba etsi yɛgɔ yɛ kɔkɔ lakidɛ yɛ ŋu ɛwɔ yi dagba etsi yɛgɔ yɛ lakidɛ kɔɔla ibili yɛ ara ayetaka ɛkɛlɛ agbɛlanigo ara ayetaka ibili aka ɔjɔ ara ayetaka ɛkɛlɛ. أجل جل يا بني الذي كرمت علي أنا كديك ومجمع دولة تولي قال كوي أنا كديك ودجمع تولي ما تعرف شو الله القرآن جوه جيسا كوكوال نعم لئن أخرتني إلى يوم القيامة أما ودوك مني بيجي هو لكي ويا ما lẹ́yìn àpàtẹ ní wẹdọ ọkà mọ ní ebi lánà ọkọjọ yòó fíjẹ ń ọrụ lẹ ọrọ ayé gbogbo náà tọjọ náà bá a. la ahata ni ká nà zuri yẹ kẹ wú. iná máa dúró adam àti adam ké kó má kó la ìlà la. òun òun

ayakini kul a'udhu bi rabbil falaq ayakini min sharri ma falaq ibile won e den ko la ko yo lu pale jina ta dule ela ko do min sharri ma o sharri ibile o je je ni ekata wa min sharri ghasiqin idha waqab wa min sharri ghasiqin kama ki takete lu ko na ku be un ya ti ye oju ede ne ki atu ye ìdá wọ́pàbà àdìkàbà kọ́wọ́ dé kẹrẹ̀dé ẹ̀gbàdìkàbà kọ́wọ́ dé kẹrẹ̀dé ẹ̀hún dúkẹ́ wọ́n lé iṣẹ́ rẹ̀ oúnjẹ náà dábàlẹ̀ tí wọ́n jẹ̀yọ̀ ìjẹ́gẹ̀ dábà iṣẹ́ ọ̀nà ìjẹ́gẹ̀ fún mi ò dé àdìkàbẹ̀lẹ̀ sókò òun fi jẹ́ nà mẹ̀mẹ̀lá wà lẹ́gẹ̀ àgbélé bẹ́ẹ̀ ni wọ́n dọ́mọ àmọ́ gbẹ́kọ̀ kàtúndẹ̀ ẹ̀dẹ́jọ́ padà rán. wà mí ń ṣeré na fáta àti ìfìlẹ̀ ọ̀kadà. ẹ̀wọ̀n ìpọ́nilẹ̀ tẹ́nìkẹ̀ ìpọ́nilẹ̀ ìwọ̀n rọ̀nù kẹ́ tẹ́nì wà mí ń ṣeré na fáta àti ìfìlẹ̀ ọ̀kadà. telo kpɔna kugbɛ amole kuma kitɔ ɖe ɛdaku anɛfa saati kakɔdzɔ nu kɔla kɛlɛ akuwo gbogbo la nɔ ani ni kɔtɔ ma tuli tsaka mɛjɔ lu ti amúnú bilẹ ma ti ɛnu tí kɔjɔ yàtí ni amúnú kitɔ ɖe ŋu ɛdaku iṣẹ ne kɛlɛ ɖe ɛdaku wo le kakɔdzɔ nu àpàyẹ́lọ́ sí sọ́rọ̀ tùbákàrà wọ́tẹ́bà ó máa tẹ̀tùlú ṣẹ̀yàtí wọ́tẹ́bà ó máa tẹ̀tùlú ṣẹ̀yàtí inú aláàmúlùkì suleiman wọ́n máa kàfàrà suleiman anáwàlá kí nà ṣẹ̀yàtí وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر ويتعلمون ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم وما لا ينفعهم ولقد علموا لمن اشتريه ما له في الآخرة من خلاق واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان saka mole mako wa tejane fam fam mati mako wa koje eje loko jeje imom dedi

wọ́ọ̀ sẹ́rì nakọ́jẹ́ ìgbòdìdì nakọ́jẹ́ má ti di má alùpùpù náà abẹ́lẹ́ má tí ó do alùpùpù náà nìdẹ́ òkú má tí ó do oṣù kọ́jẹ́ ẹ̀lú nẹ̀ àmọ́ abàjáda yàrá ìlú abàbá bílà yóò rọ́ọ̀kẹ́ yá ìlú ọgbọ́dá mi language lẹ tsaka lẹ ma ọkọ tẹ pa tsaka títí alùpùpù àti jẹni títí àdìsí jẹni títí alùpùpù àti títí àdìsí àmì sẹ́ẹ̀lì òwe jẹ mẹ́ni rọ́ọ̀kẹ́ yá ìlú.

ẹ̀hùn kàmé bìlíbi yàmùnàlù náà. alámúlùkì suleiman. láti ọ̀fẹ́ àdébí suleiman abóńgbẹ̀tìmọ̀ náà lábẹ́rẹ̀ kì í ní ìmúdà jì ẹ́. wọ́n máa kàfàrà suleiman. ọjọ́ ìfẹ́ àdébí bábìlà haruta wà máa maruta baya maruta da maro le mi male wa ma yu'allimani min ahadin hatta yaqula inna ma nahnu fitnatun fala takfur wa ketta mu da mu fam fam dun gogo ma ka kini ko ma kini amma ki fitina ma ki lan ame be kumadzami nɔ mɛmɛ lɛmɛ akadza la kini ame kitsi kɔlɔ la ŋutu do ŋu fanfami nakɔdze ti la ŋu tse naam. wɛta alamu na maa yu fari kun na bihi bayi na mari iwa zɔn. nakuma nakɔdze alu ɔkɔ kpɔya ko kpɔkɔ kpɔya ŋuwu laafiya lɛ o mana tenu ma alu kuma le kuma ɔkɔ kpɔya lɛ da do tori kuta na ma kuma nɛ. la ilaha illallah. ima tsakatsama nɛ o bo tse lɛ dɔmɔ. ogboti ewuchekwa ichabe ogboti abakpa ichabe ogboti abanyalabi ichabe wẹ́ẹ̀lì ugbo ẹ̀wọ̀n náà yẹ kì màtí ẹ̀rẹ̀tsẹ́ máa yéye wò ẹ̀rẹ̀tsẹ́ máa yéye wò lẹ́ kándùrú kọ́lọ̀ yóò yìí ìṣẹ̀jọ́ tẹ̀sídì ìjọba yìí dẹ́ èyí tẹ̀sídì kì nọ tẹ̀sídì òjọba ti mú lẹ́ Ah, agbákàtí akọ̀là wa ya kàwá ìpínlẹ̀ màtó alimajiri ògùn tí òun ògùn yòó tí ẹ máa ka àwọn ah, awa lẹ ẹyìn awa yẹ kì ati àti nìyà yẹ àti nì ọdọgìlẹ kàtọ yẹ àti nì kí nìyẹn máa kì á ti òun ògùn awa màlẹ àkà wọn ẹni na là èso àpọ òun kà wọn malẹ kàkínẹ gbọ kákó wọn ló tún ta. ẹni tọ̀lọ́ kò la máa tó bàbá yìí àmọ́ àlẹ́ tó bàbá yìí ẹni kò lọ́jọ́ tó máa ń kú gbọ́ ẹ ẹni jẹ́ náà ẹni ẹláwa ẹni ọ̀yá mọ́tò àlẹ́ tó a ìmí kándù ẹni lédè mi ẹmẹ gàdjẹ́ lẹ́ta lédè mi láti lé lẹ́kẹ̀ ẹ̀hún dúkìá kàn kí kọ́ ló dá ẹni tọ̀ lẹ́ta àti náà èṣù lábẹ̀lẹ̀ ẹni tọ̀ wọ́jẹ́ lẹ́gbọ̀dọ̀ àjẹ́ lẹ́gbọ̀dọ̀ àmà ọgbọ̀dọ̀ àkpáyé sálámà àkpáyé ni wàá lẹ́kùn sálámà èṣù àbẹ̀ òlì òlì ìlú ìgbè òlì àkàyé màmá ìgbè. àfẹ́ ìkìlẹ̀ ìjà kàwá yìí kò wọ́n ajímọ́tẹ́ ìgbàlẹ́ ẹni ẹ̀wọ̀n ikọ̀ nǹka ọ́ ní na yìí òyà tó kò sí ẹni ẹni kìlẹ̀ abẹ́ àjùmọ̀ mú ẹ àpàkìlẹ̀ yàrá lẹ́ àná gbóòlò gbogbo wa kò mọ ẹlẹ́mí màkìtì àbò sápàkìlẹ̀ ẹ̀jẹ̀ àmọ́ ọ̀yọ̀já ẹ̀tọ́ abili ake ẹwọn jaka yẹn ẹni ọnu bilẹta ọnu bilẹta ọkọ kò nkọdọ lẹ gbẹ n'abẹ yìí ayọ ẹni l'abọ nba yìí ẹnko ẹnko ẹti n'aba yẹ yẹn ẹni lẹ nkẹlẹ abọ nba yẹ lẹba dọmọ gẹ ẹni ọjẹ lẹ kpamẹ ẹla nọ oke ẹni lẹ sakpamẹ ẹni sakpamẹ ẹni ẹdọ ẹdọ kolo dudu wa ɛtò kolo wa ɛtò kɛtɛtɛ dudu wa wa wa gbogbo nyalidze lɛ kutsɛ lakuma la yɛ wei dze dza mɔ kɔ pata li mɛna gba ŋkɔdza ta wɔn mɛdzɔ ba kini ado kata ɔdze tse ta ya yabi dagini ali do lɛ ba lakpa tsi ko kuma dzi dzo ɔdzɔ na li alo ɛdi yɛ. wàmà hum bi bọ́ọ̀rì na bihi mina hadi nila bi izi nila. alo kpata la ya bibi abɛ ba ma ne ki dɛdɛ kunyɛ nɛ dun ila bi izi nila tse kirɔ dze duki. wɛɛ ta alamu na maa la yan ma ya durruhum wala yanfa'uhum mana koje kubo mana tinu kuma bide mana koje o me kide ki mal qur'ani no ishi ma di no enwe ki a be de le wi ma ki ma ti ku man na wala qad alimu lam yanishtarehu ene amala che ma jale akini u ko je ne ma ti ma che ma akini ne du ki tu ma fam fam alu kuma do ne je tu ka u jori ma ti ma ko kwa alu kuma le ma o le wi mo tu ko àti pé màá fún ma lóṣù bó ya àmàdé màjálà àti kọ́lẹ́bí náà màá jẹ́ yìí màdé màjálà kí nínú dúkìá tó mẹ́lẹ̀ iná ni ìtumọ̀ alukura nínú ìtumọ̀ àdìsí náà. má lọ́hùn fi láṣẹ̀rẹ̀ tì nìkan lá. ó kì á jíjù ọjọ́ náà yá lé wàlábí sàmá ṣọ̀rọ̀ bihi lọ́kànù ya alẹ́mú. ìmá jẹ́ fún àjẹ́mà wọ́n mi ń ṣẹ́rin náà bá dáàbì tó dábàlẹ̀ lẹ̀ wọ́n fẹ́ kí wọn pọ́nà fún àti kẹgbàdúró mọ́ buji ika kuda ijada gure tuha ene ki aje won abele le tenu kona gubo ojo ehun du kijile ki uton imda bina toji mu نعم ومن شر حاسد إذا حسد أما أكين ومن شر حاسد أتن كنا كوبوجو وهي جننك أشلا كونيو بوني إذا حسد أديك بقى أشلا أن لا غومه

فضلك فقد آتينا آل إبراهيم الكتاب وآتيناهم والحكمة وآتيناهم ملكا عظيما يسجدون الناس أما قاتلوا كانوا يبقى من لا أهم كانوا لا كانوا يبقى أما أتيني كانوا نبغينن آه ينك نلقيه كيمو دابيوني ó ní àtàtẹ̀lẹ́ máa náà fọ́ ọ́ maki gbamgbam gbogbo mayakin aluma dee ji aseda eju dee gbọkọnyẹ ẹdọ dee padẹ. alama ate humulawo lójó ń kọjọ́ tó máa pé ilé ọjọ́ tuntun pẹ́ kà máa tẹ̀lé kú kọjọ́ nẹ̀fẹ́ ló máa tẹ̀lé kú kọjọ́ ah ẹ̀rùn tí ti ma àmọ́ ní kò kó máa gbálẹ̀ òwò ìjà

ida mele le weke tsutumia no memele na tenu bona kubwa jene ne ki atu la kanyo bule ida hasada adike bakechile ne ki atu la kanyo bule ba kichi ake chon dun ula ka woru gwe mi me tun ene ki atu la kanyo bule ta ba kichi hu ni ya ya ya kujine kwe ni no ola ene ya kutukunyo ń wá tí ẹni ká ẹgẹrẹgẹrẹ kì í ola tí ya kẹmi lẹ́ǹtì gẹ́nẹ́ kí akí afẹ́rẹ́ alẹ́ kàdé rẹ̀ túrẹ́ kí wọn lè alẹ́ mẹ́ta. aláhu akbar walilahi alhamdu bisimilahi rahman rahim. túrẹ́ kí wọn bá yọ túrẹ́ tó nàásì mẹ́kí yẹ fẹ́ àwọn mẹ̀dẹ̀níyà àwọn yàtí tí òtítà la ìdí àlùkùrá ni alẹ́ gba òtítà la ayé àti tó amáyá alùkàmáyá kìdé sùrà kìdé jẹ̀ bá àwọn ìdí yan sura ta da cewa alfarku bai dauma an al'awal istiaza fi min ashururi mutirra ojoji yan ki sura ka le gudu ya kawa ya le ku ka kawa amma ojoji mu ke e ki le gudu e te nu bona ku e je le ki ade je le gudu ne e ki ana wa e te nu bona ku e je le ne o ne ki je le bibi ali bibi èmi ò ẹ̀ mọ̀ àjálẹ̀ àkíní ó nẹ̀ ohun tí bí tòlú lè ó nẹ̀ bá ojubi tolule anatu ajinatu wa aksaruhum anjatu naam قل أعوذ برب الناس محمد صلى الله عليه وسلم كما أكني أعوذ برب الناس ناتي نقونا فوق وجوتي شوز واموني أعوذ برب الناس أه ماذا ماذا رب الرب هو خالقهم أنك تشونا مونه ماذا رب ene kitso na mo ne ma dɔ rɔpu kama kini wa tenu kpɔna gbɔdzɔ gbɔdzɔ kitso na mo ne wàlú tí sọ́rọ́ ti mú mi nira wọ́n lè fẹ́ ní ìsáàlà alukọ́jọ́ ti ma. wàlá kọ́dé kọ́lá kọ́lá ní ìsáàlà mi sùn lálẹ́ jì من طين ثم جعلناه في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مطغة فخلقنا المطغة إذا ما وفتحنا إذا أما لهما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن ahsanu al-khaliqin. wọ́n yẹ fún palasana lè yẹn sáà lọ́jọ́ ìfún yóò kò jọ́nu lẹ́dẹ́ ẹ̀dá kó lẹ̀ lára rẹ̀ òun lẹ̀ ló yẹ kò jọjọ́ lẹ̀. kì í jẹun ẹnẹ kì í jẹun yà á kẹ́ alùpìjì lè n'akọ̀jọ́ kà wà mẹ́gà lùkì tá a máa báyà ẹ̀kúrú yàn máa yẹ ثم جعلناه في قرار مكين ثم خلقنا العلقة مضغة ọ̀rọ̀ ẹ̀là náà ẹ̀dàbí wípé ní. súnmọ́ súnmọ́ علقة مضغة ثم خلقنا المضغة علقة فخلقنا العلقة مضغة نعم وخلقنا العظام فخلقنا المضغة عظاما يبني أوجونو نكوجو رفاليبا ìjọna ń pè omi ọ̀lẹ́dà omi ọ̀lẹ́dà lẹ ilé tí a fi iye alẹ́ tí a fi iye lẹ ọjọ́ bọ̀ méjì ìmúlọ̀ ọ̀lẹ́dà ọkọ̀ ọ̀dẹ̀ túmọ̀ àkọlẹ́kọ́nà àlàkọ́tà kakɔjɔ xɔ na ɔkɔ yɛlɛ ke ŋdɔrɔ yi da kɔrɔ naam. summa khalaqana al-nutfata alaqatan. naam. ثم خلقنا المضغة علقة مضغة فكسونا العظام لهما ìjẹ́ àgbèjì wẹ́ amẹ́ bó ma ti kápítà lé ní ajẹ́ ìbámu làkùnrin àkàyè ìjẹ́ àgbẹ̀tí lè kẹ́ ti kíá ishi sikara tɛ kpɔ wa tan saka di bom bo man ama yi ɔga kɔjɛ na tolo ka wa ama tɛ yi mɛdi munu tsɔ kɔ ɛdi ɔkɔ ɛdi kati munu tsɔ rɔ ɔrɔ tɛ kpɔmpi kakɔjɛ fɛnɛ ni fɔkɛ gbɛwo n'ali iza ama lahama ɔrɔ fi ti ati kuru yi o ma tsɔjɔ ne na

kul àkójọ bìrọ̀bì náà. ayọ̀ kejì. maliki náà. ọjọ́ ìfẹ́lẹ́ maliki náà ti ọjọ́ ìfẹ́lẹ́ òun nàmúlẹ̀ ọjọ́ nàmúlẹ̀. àgbáyé ya ṣàkàgbá سورة الفرقان الملك يومئذ الحق للرحمن الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ذلكم الله ربكم ذلكم الله ربكم لا إله إلا هو إيه له الملك خالق كل شيء فاعبدوه وهو على كل شيء وكيل ذلكم الله ربكم ذلكم الله ربكم الحق له الملك فأني تفكون ذلكم الله يكبمي دلد أبوك إلى لو إذا بناوا إلى لو بناوا وشاي كرود إلى لو بناريا أجل فلني ذلكم الله ربكم òun ti mẹ́líkì nàbí ẹnẹ́kì nàmúnẹ́ òun òun limani lilahi ilahi ọjọ́ gbọ́dọ̀ ìláyè náà òun náà kú nẹ̀ ń gbó káyé kẹ̀kẹ́ sọ́tà náà mọ̀ alágbéhùn dẹ̀. ذلكم الله ربكم لا إله إلا هو خالق كل شيء فاعبدوه نعم وهو على كل شيء وكيل وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه أما يشركون ذلكم الله ربكم ẹnẹ kìsìpẹ kumara rẹ ń ẹjọ kìsìpẹ kumara ló ka ṣe záálí kùmọlá ọrọ fúnfún òun tí ọjọ fìtí ojú mẹ fìtí ọ̀nà mẹ. náà la ilaha illahu. ẹnlá kí ni òun ti ilahi nàásì ilahi ilaha illahu kí ni illa huwa jiwo katije maliku kulli shay'in maisha kayo ukiti chona ukiti chona katije wa huwa ala kulli shay'in wakil oyo ti wakili o jene de e unduki saka mune maje na rojole amune maje na rojole ukiti o ati la ina amune la duti ila man tako jama ma umiru wa ma umiru illa liya'budu ilahan wahida madu mata ki bi jo mai do je kumara rojo kati ti wera rojo kena ti ni je bi mo je takwa me naam ilahan wahida la ilaha illa hu kumara rojo kati ti le na subhanahu amma yushriku subhanahu e fa rojo je na fa le amma yushriku na o ja na kumara de من شر الوسواس الخناس nàìjíríà kí náà mọ ọgbà tó ká nàìjíríà gbogbo káwọn máa kí ni ẹgbà tó láti lè kọ́nà fúgbò ní sẹ́ẹ̀lì wọ̀túwá tìlọ̀kànnà pé ẹ̀fíẹ́ dẹ kìtà pàdé pààyè sí àmọ̀lẹ̀ sí ẹ̀dọ̀ àmọ̀lẹ̀ lẹ́sẹ̀ ẹni ẹ̀fíẹ́ dẹ òun ẹ̀fíẹ́ yàtí nìyẹn kì á dún kì á kọ́ kì á lè ṣètò ìwọ́n ń de múdu lẹ́ẹ̀kì ìmọ̀ nana ìdẹ́pẹ́ mamọ̀lẹ̀ kó tó gbóka mamọ̀tọ̀ àmọ̀lẹ̀ kó tó gbóka ìlà wọn bá ń ta. <laughs> òun fi agbẹ́dẹ́ níwò rẹ̀ máa ń tẹ̀lé mẹ́ni àtùmọ̀tò ẹ̀wọ̀ àti sínú nílùú tó wọ́n dúró. mi ń to lè wọ̀tí wáṣọ sínú kọ́nà púpọ̀ ìjẹ́nẹ kí tí àmọ̀lẹ̀ tá yà òrì kalẹ̀ ebili òun wà dá mọ́lẹ̀ tá tẹ̀lé tápàdé tájẹjáká ẹ̀kọ́ fún rọ́bì ìní àwọn rọ́bì ìní àúzùbíkà min hamaza àti ṣayápí wà àúzùbíkà rọ́bì àyà hàbùrú wíwá mẹ bó bíbí lé àmẹlẹ

omi àbíbi àmàdọ́gba ọjọ́ jẹ́ kánà lè wọ́lá adọ́ àdìkẹ̀gbà fìlì ní sẹ́rẹ̀ wọ̀tíwájú alhannaati jẹun kí a pa ìtẹ́nàjẹ́ hmm. fi jẹ́ ipa bí ibi tàbí ẹ̀ malẹ̀ ẹ̀rọ rẹ̀ máa ń ra ẹ̀fẹ̀ rán ọ̀yà jábẹ̀ máa ti sákàlẹ̀ نعم الذي يوسوس في صدور الناس الشيطان استهوذ عليهم الشيطان فأنسيهم ذكر الله نعم. أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون ọjọ́ fọ́lẹ̀ títà ti bílẹ̀ ìgbìmọ̀ àpọ̀láké máa ń wọ yeye ayé wọn abẹ́ ìjì ọjọ́ bẹ́ẹ̀ ẹ̀dọ̀ máa kake ɛdɔma la le bi ɛdɔma tse kpedzro bi ikpedzro ba gɛ ama kpedzro ba ɛdɔma kpedzro bi isa awɔda ale yiwe seta ele le ke. fanse hum zikira lɔ. kake lɔ ɔjɔ gbenyɔ adɔ yima ni ɔjɔ naa. ike group la ta ألا إن حزب الشيطان هم الخاسرون ألا من إن حزب الشيطان أما جبريل أزو فشهم الخاسرون أما جاملوا في أمانة جوفي kaka yóò ti dala ìdè yìí alukur'an alue gbaun sari kamara alue gbaun ke naam. minal jinnati wannaabi. bẹ́ẹ̀ kwe na amali jenu bibi wallahi ba mu ne bibi amali jenu bibi ba mu ne bibi to te sura jin wa innahu kana rijalun min wa innahu kana rijalun min al-insi ya'uduna bi rijalin min al-jinni fazaduhum rahaqa innahu kana rijalun min al-insi amune bibi ku amune ami bo bibi ku amune ti alliance maneta yẹ̀húnrún nàbìrìjálì mínà jìn. sápà láwọn mọ́la màdákù mọ́la àbò ògbó bíbí kú àmàlìjẹ̀nu sápà màdákù náà ẹbọ kú àmàlìjẹ̀nu kú màdó ti àgbó ní ògùdú màyìnà jà. Fazaduhum rahaqa. Ata mi la dumayomake. Atẹ̀kí. duane alẹ́rẹ́ ma abọ́ méje ìjẹ́ ni sọ́jà pírẹ́yà kaná ni abájọ yìí ẹnẹ dú ìdé ìsú nà mí gbégbélé àbí kùmà kọ́tsọ́ kàtó pé wà mí sábà ní sọlọ́lá wà sọlọ́ ẹgbàdo kùmà ìkura ni bá fàdí àgbàkàrà gbogbo àtàlẹ̀ màá tsàdúrà sábà yàrá tsàdúrà sọ́jà pírẹ́yà abájọ yìí alẹ́rẹ́ ma nùgbò tó gba kú fàdí àgbogbo àlẹ́ yìí yàrá bí òkun wà pélé wa iṣẹ́ kí ó ṣe wà láti ṣe náà kí análédìí asọ́jà pírẹ́yà fàdà bọ́kàlùkàlù kó análédìí asọ́jà pírẹ́yà ekidai edahu katsi ekidai ni tafsiri akatsa nɛyi ekidai sudatsɛ kɛlɛ lɔbɔlɔyi ɔjɔ atsigbede ataba lɛ ɔjɔ atsigbede ataba lɛ andi atsi ɔdatsi tafsiri lɛ danu ɔna adabi tɔ fatia ɔjɔ duma wọn ana klori ama ɔjɔ bu kamudu alɛ labia fɔlɔ agba ɔgbɔnu mɛlɛ ebolo mɛlɛ yi. amewo kɔla ŋu dzedze ɔmɔ koyi kɔdzɔ inshala ara dara ma. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يهيطون بشيء من علمه إلا بما شاء مجامعه وسع كرسيه السماوات والأرض ولا يؤوده هدهما وهو العلي العظيم اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم ببركة القرآن العظيم وبهمرة حبيبك ورسولك الكريم واعف عنا يا كريم واعف عنا يا رحيم وغفر لنا ذنوبنا بفضلك وكرمك يا أكرم الأكرمين ويا أرحم الراحمين اللهم زينا بزينة القرآن وأكرمنا بكرامة القرآن وشرفنا بشرافة القرآن وألبسنا بحلقة القرآن وأدخلنا الجنة بشفاعة القرآن وأذنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وأذنا من كل بلاء الدنيا وعذاب الآخرة وافنا ببلاء من كل دنيا ولا وعذاب الآخرة وافنا من كل بلاء قرون بارس برحمتك يا أرحم الراحمين وارحم جميع أمة محمد بكلمة القرآن آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين addu'a da mudawa bai rake hali da amma ta kacha da ala ce na maru biye tije ba ba ba ba a ce ni ego ka ci special prayer yawan ce ni special article kamar dawa wa ce ne ba ba ba ne du fija bija ti kuro tsena madu tse fi sɛbi le la bija lɛ rama madu yi no yɔ mɛ akeka yɔ ti gbɛ madu yi o fi sɛbi le la bɛn ma ti le ati ko fi sɛbi le la maa wɔn ti nɔ maa wɔn ti nɔ n'agɛ mɛ n'agɛ ko ɔ ewɔ ko ani ati nɔ adɔjɔ kì má lɔ ŋu kì yɛ ma tsa dɔn inshala ko ekɔjɔ adɔn tɛdi adɔn ma ti so ekɔjɔ salama lɛ ɛnɛ du kilo lɛ mɛ wu. adegbe mɔ